dajali an apejuwa ne on tan konton de juwan mi juwan onane enyo na ha eri almu'minul alimu bidinihi ona do ewo ona do kene do balance an with knowledge al alimu bidinihi ana hadin yan en kwatu dajali ode won ne so azubi ma hin ni ọ̀rọ̀ fòómọ́rí ìkòmù Hi òhìyẹ̀fẹ́fẹ́ ẹrù dàjà lẹ́wọ̀ àrò pìm gẹ́nẹ́ ààyè nínú bá tó lè yọ ànẹ́bí mà tó lè yọ ẹ̀ngún michael jẹ́ òkú michael jackson ẹ̀fẹ́ ń ma nù àti dr dre ń rí mi dr dre àti big ni àbá àánú lè kẹ́ mi wá dẹ́ mánà mánà dàjà àlàáfẹ́ náà bàwọ́ ẹ̀yìn yẹn rí dàjà àlẹ́ ni wàá bí ní jùmọ̀ wá wẹ́ẹ́. gbawó túrọ̀ kí wọ́n tẹ́wọ́ awó nídàjá àlẹ́ wọn rẹ̀ rẹ̀ àákàwé èyí pẹ̀tẹ́ náà nà wí èrò kẹrí ẹ̀ èwì wà ní ehi wee ọ̀sídàjá ọ̀sídàjá ọ̀sídàjá. àbísẹ́wọ́ àmẹ́ká dàjá lọ́wọ́ eyọ́nyà nọ̀rọ̀ zẹ́ ọ̀nà ìgbà àmì wẹ́n mọ̀ ní mi kíkẹ́ tọ́ èyí má dọwari mi wee mi wa durere kimiri ja nọwe dọga kehe o pé mahamaki tupac tajal tinrida ẹni ìwé ẹ lánàtúlá alẹ́yìn jẹ́míà a, kò yan ìkóyà ẹ lẹ́yìn ẹ yan ìkóyà ẹ lẹ́yìn kó kwaya dẹ̀yà kó mr so ọ̀rọ̀ tíyẹn wọn dúwà lórí àbí dajal ẹ

ọ̀rọ̀ kakọ ni wọ̀ Saddam Hussein dọ́kọ ni wí Ayatollah Khomeini abẹ́ni deja agents of Dajjal ìlànà yìí ní kó orí ẹ̀jìtọ̀ bá àná abẹ́rẹ́ ọ̀nà owó àìsínkẹ̀rì they are agents of Dajjal Yahudi ọ̀tọ̀ wà tó ẹ̀yà kẹta yà mẹ́ ẹ̀yà náà Dajjal àhúrẹ̀ rẹ̀ wọ́n tó ń tó wọn ní ẹ̀jẹ̀ asọ́nà lọ́wọ́ àrẹ̀ ẹ̀dọ́nà àwọn ìlànà dàsírẹ̀ sókè kọ̀rọ̀ sáà eyi turkmenistan uzbekistan enwe ekure imam buhari yana eyi buhara samarkand enwe enwe yana kukubango pakistan chechnya enwe kure no eyi rabo yana idaja la ozo tawon ai kofa ndawen kuma ijo azimu yana da abokumuni ni ya gonka dajal awasun wuna ihe na ọkụjụ ndị ọkụjụ ni ịnaka ni sham ọ iraq that is ịnaka ni palestine syria banwe iraq dọ ije osi nwe kọrọ ọnụ abụkụmụrịrị ya dị kijada ya amị ọrụ amị 40 days ekwughị ebe ebe ebe ebe ebe na dọ ya dọ ya ya n'ihi ya na bụ data bi na ɔnto mu di nta ya ayi na ɛmu na ọkụ ikonya na na ɛmu nkiri ayan sɔli konya sɔli konya ɔba ahoro ayan da ne bi keye deɛ ni numu na egye no mmɔnu gye ezi ni wɔre akosubu yi ni retu etu e e ni owó do ni muslim رضي الله عنهم اجمعين ẹni wọn sáà sí dajjal yahudi nìyẹn na wàlẹ́zí na lájú iná láhùn ní ọ̀nà yahudi jew àtọ̀nà ìkẹ nẹ́yìn ahẹ́kẹ́ àtọ̀nà ẹ̀yìn ahẹ́kẹ́ ànyẹ́rọ̀rọ̀ náà kó sọ lẹ́nu ẹ̀yìn ahẹ́kẹ́ mo náà wọ́n dọ̀ ọ̀há ẹ̀ ọ̀há ẹ̀ yahudi ẹni oníbi ìdíkẹ́ tó dùn dàjá lọ́dẹ́ tó dùn rẹ bẹ́ẹ̀ fẹ́ àbá tí ní káwọn tàn ọ̀nàrí òyìnbá bẹ́ẹ̀ gara ẹ̀tẹ́ dẹ̀wúdí àgbàfẹ́ wa oníṣòmùtò lọ́sọ́lá mi ní àdíjọ náà kì máa mú muslim ọ̀dọ́ rẹ ọkà ẹ̀rí náà wọ́n sáà sí dàjá ẹni yahud kuma ọ̀ntọ́ oríkì yahud náà wọ́n sáà sáà ọkà sabu'una alfan min yahudi asbahan sabu'una alfan seventy thousand of ẹni wọn sáà síbẹ̀jẹ́ àlẹ́ ní yahudi until they are, they are coming from Spain Asfahan. dáàmà ẹ̀ kò sí ní màrúurú hílẹ̀ àwọn Spain náà yàn Barcelona yàwá máa hẹ́wọ̀n ní Asfahabi ẹ̀wọ̀n ní Barcelona baka fan baka fan akidajal bá a nyẹ́ lẹ́kùrú ọ̀nà ẹ̀gbọ́n kò ebi rẹ̀ rà sí manchester united pàlùkìtẹ́ àbàdàn ìwọ̀nyá kò sí kọ̀ọ̀dọ̀ akẹ́mbá lòkùn náà very difficult àwọn òkú àwọn ọ̀nà náà gbọ́dọ̀ wọ́n find that very very difficult kò identify and true known to motor law rẹ̀ sọ́lá àmọ́ òkú àwọn ọ̀nà find that very easy dọ́kà ẹ̀mí chelsea hard ẹ̀mí baka boy ẹ̀mí red devil the red devil very easy. ilé ọmọ mùsùlùmí èjì kì í ọmọ àbúrò fẹ́ wọ́n lọ́nà fẹ́ ní gbẹ́rì ìrìndé abẹ́kẹ̀ẹ́ tọ́ tẹ́sí ọ̀rẹ́ wa ẹ̀nà spain ní ẹ̀yẹ wa the monkey monkey ọ̀hún ah, monkey bẹ́ẹ̀ monkey ẹni rí mú ní àfáàfin tọ́yà crown wẹ́ẹ̀mù ní wá á wẹ́rẹ́ lè kọ́ mu they will be cry abẹ́ ẹ̀jẹ̀ ẹni ní cry ọ̀nà àrẹ́rẹ́ ẹni hadith ọ̀nà imam muslim dọ́wẹ́rẹ́ bẹ̀jẹ̀ àwọn gbanáwé kọ́nù rẹ̀ àbẹ́tẹ́ àmàrẹ́ bàrà ti ní òdíjú ẹ̀fíkà wíìkì àmà wẹ́rẹ́ jẹ́ otu màdí ní adé èso nà wẹ́yìn náà ti mẹ̀ka ọ̀nà ni dọ́ntò ẹ̀ka ọ̀dù wẹ̀yìn ìjà ọ̀rọ̀ àwọ̀rọ̀ àbọ̀ dídùkọ̀ àkàmọ̀ aláìkẹ́ ẹ̀ni wọn kọ́ ẹ̀rin ẹ̀rin yẹn ọ̀jẹ̀ nìkan wọ́n èyíkẹ́ náà wà rí dà ní palestine baitul masjid èyí ní masjid al-aqsa ìjọ ọ̀nà àdóni tìka ìjọ ọkọ ẹ̀hẹ́ mẹ́rin rírí ó tọ ìjọ òsì kò oṣù dà ní ọ̀nà ìjọ èsì ọ̀nà àdóni tìka àṣà ẹ̀mẹ́ta ní sálàmì ní ìmáàmù mahdi ọ̀nà ìṣẹ́kọ̀ mọ́rí ní kùsàlà dáà níbi yìí sábẹ́ dọ̀rẹ́ ìrẹ́mí ìmáàmù mahdi anne isa ozi mariam not jesus son of mary anne isa ozi sorry ozi mariam so compromise adịghị ahụ anne isa ozi anarị mariam ọ na-awụdajali aza na kuda anne isa ka aa dajali ọsọ kwụrụ nọ na anne isa ma nchọpa anne isa ma ịchọpa aka na kọ ma kwọtọ ya da dey dissolve why aka nọ si n'enyi onye izuga nwenyi izuga mmemme esu ihe nye abụọ dị iche ọrụ eso da nebisa ka ịzọrị wallahi omori ọka aka mmeci osuponya du esu da nebisa che isaba ọkọtọrọ dị daja lowo tutute eni ule na-adị palestin anaghị alụje alụje abaghị amara atọ aga daghị kịta ọrịa wọrọ that way the prophet to Muhammad sallam come to pass الذي لا يتحرك الا بوحي الله الذي لا ينطق عن الهوى ان هو الا وحي يوحى محمد رسول الله صلى الله عليه واله وسلم اصل لك هو الصادق المصدوق إنما فضحهم أنا نتوم من هيك أنا هي هفون أنا ويري إيه ده أنا كاكا إيه هو أمagedon دي أنا لبراهو إيه إيه في يتوتر أمagedon هذا هو أمagedon the America, year of Jesus has come. Jesus is coming. Power and power. أهلا ما يوم هي أمانة من الدنيا هنا نشاهده كل يوم والله ها نحن قد شاهدناها يا رسول الله الصادق المصدوق عليه أفضل الصلاة وأزكى التسليم فده جعل الملكة الأساسة اليهودي ija ala ọdọjọ bí ẹkọ wí ti ké n'èrè ìníjọna ìta kí ìkéré ń tún orí àwọn sọlọ sọlọ nǹkan bí ẹkọ wí ti èèrè àbí yèlódì ọtí dẹ àtẹrẹ man ìrẹta dẹ àtẹrẹ man dọọtí ọrìn rẹsẹrẹ yà káàkà ya muslimu ya abdullah máa hẹ òkú omori máa hẹ òrí omori àwòrán ìyẹn yahud bẹẹ ká ní yahud

ẹni ìzórí ìtú àtúnyẹ̀ mú ti ká wáyé kẹsùn kẹnẹ wáhẹ̀ wáá mà ẹ̀dá ẹ̀kẹ́ ẹ̀ ilé ìdá ayé àbẹ́rẹ́ àwọn tí kì í sọfẹ́ ìlà ọ̀nà lọ́kọ̀ sílá wọ́n kẹ́rẹ̀ àwọn ọ̀tá tí kì í sọfẹ́ bẹ́ẹ̀ ìṣẹ́ ọ̀tọ̀ba ẹ̀rọ ìṣẹ́ ọ̀tọ̀ba dẹ́ ààrẹ ìfẹ́ mùsùlùmá jẹ́ kẹ́ <laughs> ààrẹ ó

àmọ̀lọ́yìn ọha ìhúrò rẹ̀ insha Allah ta'ala àgbọ́wọ́ ọtí ònìní fẹ́rẹ̀ kàkà máa hẹ́wà ní anarab máa hẹ́wà ní maka máa hẹ́wà ní nàìjíríà máa hẹ́wà ní bìrà máa hẹ́wà ní ọ̀fẹ́ ya muslimu ya abdullah àríyá mùsùlùmí níka a nìwọ̀n láàyè rẹ̀ bá wọn ọ̀rọ̀ sí bíbí àwọn nìyàn ọ̀rọ̀ sí ṣíríkù nìyàn kẹ̀yẹ́ tó múlí àkàntọ́ lọ́lọ́ ọ̀rẹ́ ọ̀sán náà wẹ́rẹ́ kà yín bíbí ọ̀nà yẹn wáyé mẹ́ ló àgbọ̀rọ̀ ká ló sọ́sà ló àgbọ̀rọ̀ sí yẹ̀rẹ̀ dáa yín sí antunu mɛ ma na ka ɔwai ani ha ayikɔ no to mori tori di dum yɛ di laba awɔ no inshala taala ɔtɔn na bɛ ibi aka bebi la amɛ ti nye wa amɛ bi ɛhɔ ɔhun ne nkati dɛgya ani abebiri yi na tozi eyi kɔbɛ daba kun ne ko mori dɛ ahowa wa ani next week ewa discuss ɛna mori osi tontomori ti sɛ kaya amɛ owe afe yana na ika yan kasar da jihar laza umar na okogo a duniya na nome ihu na ani umar na okogo osi imani ana ika emi zizi dot na ila oyi da wani da wuyan buri umar na asoro oyi da wura umar na okogo oyi da wani da wuyan buri umar na ozo osi moze di ya yi umar ihu na wa di ya heke ihu na wa domin na odo da heka yi اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم قنا شر الدجال اللهم قنا شر الدجال اللهم انا نعوذ بك من فتنة المسيح الدجال اللهم انا نعوذ بك من فتنة المسيح الدجال اللهم اصلح فساد قلوبنا اللهم اصلح فساد قلوبنا برحمتك يا ارحم الراحمين اللهم قو ايماننا اللهم جدد ايماننا اللهم جدد ايماننا برحمتك يا ارحم الراحمين اللهم اجعلنا من اهل السنة اللهم اجعلنا من المسلمين الحقيقيين اللهم اجعلنا من المسلمين الموحدين الذين هم على عثارة رسول الله صلى الله عليه وسلم يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم أرضنا وأرض عنا برحمتك يا أرحم الراحمين اللهم ارحمنا فوق الأرض وتحت الأرض ويوم العرض إليك برحمتك يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اجعلنا من أوليائك فإن أوليائك لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم اللهم اجعلنا من جندك فإن جندك هم الغالبون اللهم اجعلنا من حزبك إن حزبك هم المفلحون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين فاكتبنا مع المؤمنين فاكتبنا مع المحسنين برحمتك يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم انصر عوراتنا وامر رواتنا اللهم كن معنا حيث كنا اللهم كن معنا ولا تكن علينا وعاصرنا ولا تؤثر علينا وانصرنا ولا تنصر علينا برحمتك يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم انا نسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احدا اللهم لا سهل الا ما جلته سهلا وانت تجعل الحزن اذا فيت سهلا اللهم لا سهل إلا ما جلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا ربي اغفر لنا ولا تعصر علينا رب ارحمنا ولا تعذبنا برحمتك يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والأموات إنك أنت السميع القريب المجيب الدعاة يا رب العالمين إلهنا يا ربنا أمرتنا بدعائك وأتنا إجابتك ونحن قد دعوناك كما اللهم ربنا فاستجب لنا كما وعدتنا انك لا تخلف المئات اللهم اخلف نياتنا وتقبل حسناتنا ومحوباتنا ولا تحيي فيك رجاءنا واختم بباقيات الصالحات اعمالنا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 عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واذكروه على الائه ونعمه ومننه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون فقوموا الى صلاتكم يرحمكم الرحمن